الله الرحمن الرحيم أفرت وين القلوب وبعدك أي وبعدك أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin olùgbọ́rọ̀ wa tẹ jẹ́ alápọ̀nlé kí àlàáfíà ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ pẹ̀lú orí ajé ìjẹta rẹ̀ tá a mọ̀ sí àlùbáríkà tí máa bá yín gbé. أهلا ومرحبا بكم في برنامجكم البيان. a kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ní àlàyé ẹ̀sìn yìí tá a mọ̀ sí àlùbáyàn. قال الله تعالى هذا بيان للناس وهدى ومعصة للمتقين الله الله ركا وصبعي بيبي إليه على يورو يسفوا ويني توجي توصنا تواتي فانولو قايا الله أيها الإخوة سيكون موضوع حديثنا اليوم التأدب مع الله ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ̀ ń gbọ́ wa ohun tí a máa gbéyẹ̀wò lórí ètò wa tòní náà ni ojúpọ̀nà tí ọmọ ènìyàn fi máa ní ẹ̀kọ́ yáàyè pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀. ومما شاع وانتشر ohun tí ó hàn gbajúmọ̀ láàrin àwọn ni pé ẹni tó bá wà ńlẹ̀ máa ẹni bá gbéga. tàdúgbò sọ̀bìr máàlì kẹbìr. bẹ́ẹ̀ náà ni ọmọ kékeré ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ yáàyì fún àgbàlagbà. ilẹ̀ àkùwál wàlàfàál wàtàsọ̀rọ̀fà. yálà nínú ọ̀rọ̀ sísọ ní tàbí ṣe tàbí gbogbo àwọn àṣetí. ọmọnà rọ́dà ń yá àkísà tìlkẹ̀lẹ̀ àdáàt. gbogbo ẹni tó bá jẹ́ pé ó ń gbìyànjú àti pa nǹkan náà lójúdà tí ó mú kó bí a ṣàgbékalẹ̀ rẹ̀ yìí wájú harban ṣàwá min humatiha. ohun tí ó bá pàdé lọ́dọ̀ àwọn tọ́lọ́run bá dá sínú ẹ̀ ní ogun èyí tó le koko. yorùbá bí máa la yasuru gómìnà lọ́rùn yóò ń sẹ́mi àwọn àléébù tí wọ́n máa fi tìtì tóun náà bá ń gbọ́ inú rẹ̀ ò ní dòsí. wàtúndánná síyáàbù bí àdínáṣín kọ̀lámà yàtọ̀tọ̀ haruminha. àwọn ẹ̀gbọ́n ẹ̀gbin ìdọ̀tí tí wọ́n máa fi yí lásọ lórí ìṣesí rẹ̀ yìí bọ́yá ló fi lè mara kó mbẹ́. فإذا ثبت هذا في حق المخلوق وهم عبيد لله tẹ́lẹ̀ yìí tá a sọ yìí àpọ́nlé ọmọdé sọ́gbàlagbà tó bá wà lọ́dọ̀ àwa tá a jẹ́ ẹ̀dá tọ́lọ́wọ́ ọba adé dáadáa. في حق الخالق أولى أن يتأدب الإنسان معه. a jẹ́ pé ó fi ń ga jù sísàkánì ọba adẹ́dá ó ní àwọn nǹkan tá a máa fi tì sọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ yáàyè látọ̀dọ̀ wa sọ́bẹ̀ wa. الله أحق أن يعامل بما يليق بجلاله وعظمته. ọba tó dá wa òun lọ́tọ́ ká máa bá lò pẹ̀lú tọ́tọ́ sí gbẹ̀ngbẹ́ àti tóbi rẹ̀. وبما أن الناس غالبا ما يستهان بما وراء المحسوس. nígbà tó jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn a máa ṣe ìyẹpẹrẹ ohun kan tó bá jẹ́ pé àtàlẹ́tà. يعني ما لم يروه inú na bihi. ìṣesí ọmọnìyàn ní pé gbogbo ohun tọ́mọ èèyàn ọba fojú rí báyìí kìí tóbi lórí ẹ̀mí wọn. hatta wa in i'tarafu bi azamati. bẹ́ẹ̀ ni kọ̀bá ń ṣe wípé wọ́n gbà lẹ́mí wọn pé nǹkan náà tóbi ṣùgbọ́n gbà wọn ọba ti fojú rí ìwọ̀n abárí tóbi rẹ̀ máa ń jẹ wọn lẹ́mí. la'allahum la yuqaddiruna Allah haqqa qadrihi. ìṣesí yìí ló mú wọn tọmọnìyàn fi fún ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ bó ṣe tọ́ bọ́yá nítorí wípé wọn ò rí ọba yìí. ربما ارتكبوا سوء الأدب في معاملته. ọ̀pọ̀ ọgbà lọ́mọ ènìyàn ni a máa ń rọ́ kàbàkàbà lórí àìlẹ́kọ̀ọ́ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wọn. ولو أنهم عرفوا الله حق معرفته. tí wọ́n bá máa ìtọ́tọ́ sí ọlọ́run nípa àpá ọba ti jẹ́ ni. لتأدبوا معه كأنهم يرونه. wọn ò bá máa ní ẹ̀kọ́ yáàyè títàkà ní ẹ̀ bí ìgbà لم يكون bẹ́ẹ̀ ni bá àkúkú rí ọba yìí ọlọ́run ọba yìí rí wa. ìzà yàtọ̀bí àyàtà àdàbà náà sùfì sani láì tààlà. nítorí ìdí eléyìí ẹ̀tọ́ ni fún ọmọnìyàn ọlọ ní ẹ̀kọ́ yáàyì sísàká ní ọba ẹlẹ́dàá rẹ̀. kàtà àdúgbì ń fi sani ọ̀zọ́mà ihim. a lè fi wé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pàtàkì àwọn ẹni láńlá láàrin ara wọn tí wọ́n láìpọ̀ yáàyì pẹ̀lú wọn torí gbogbo ẹni ó tóbi lẹ́mìí wa tá à ń ṣàpọ́nlé rẹ̀ wọ̀nyí ọbẹ̀ ẹlẹ́dàá wa ó tóbi ju gbogbo wọn lọ. ohun tá a ti ń pè ní títóbi tọlọ́run àti gbọ̀ngbẹ́ ọ̀làlà gẹ́gẹ́ bí tàwọn tá à ń pálé kò sí làálà. ọlọ́pàá Al-Qur'an Al-Karim, qul Allahumma malikal mulk. تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء. ọlọ́wọ́n ọba àlejò ọlásánú ọ̀rọ̀ rẹ̀ wípé ìrí ànábì sọ fún wọn wípé ọlọ́wọ́n ọba táwọn òyìn rẹ̀ yìí òun lọ́ba ọlọ́lá lérí gbogbo àwọn ọlọ́lá òun náà lọ́ba tí máa ń fún ẹni tó bá wù nípò ọlá àti máa ń gbapò ọlá lọ́wọ́ ẹni tó bá wù. وتعز من تشاء وتذل من تشاء. ọba tí à ń ròyìn pé kálẹ́kọ̀ọ́ yáyì pẹ̀lú ẹ̀ òun lọba tí ń gbé gbogbo ẹni ó tóbi lórí ẹ̀mí wa táwọn pẹ́lẹ́ òun ló gbé wọn tóbi àwọn tí wọ́n sì yẹpẹrẹ ọba yìí náà ló yẹpẹrẹ wọn. ọwọ́ ọlọ́wọ́ ọba tá à ń ròyìn ọwọ́ rẹ̀ ní gbogbo oore wà á lè ṣe sí ní lérí gbogbo nǹkan. ayyuhal ikhwa ba'da an istama'na hadhihi al-muqaddimati al-mutawadi'a. lẹ́yìn tí a gbọ́ أيا بنا لنتعرف على التأدب مع الله ẹ jẹ́ kí a máa pẹ̀lú wa lọ gbọ́ àwọn ẹ̀kọ́ yáàyè tí ọlọ́run ọba wa tọ́tọ́ sí látọ̀dọ̀ àwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ ẹ̀dẹ́ àtọ́dá. adab fi ma'na tahzibul khuluqi. ohun tá à ń pè lẹ́kọ̀ọ́ yáàyè òun ni kọ́lọ́hún ọ̀dá ìwà èèyàn kọ́lọ́hún ọ̀dàdà. kéèyàn bẹ́ẹ̀ ní ìṣesí èyí tó dára. لذوي المروءة أديب wọ́n máa pe gbogbo ẹni tí wọ́n bá ìwà ọmọlúwàbí lọ́wọ́ ẹ̀ wọ́n á pé ẹlẹ́kọ̀ọ́ yá yìlẹ̀ sí. والمقصود بالتأدب مع الله هو إجلال العبد لله والاعتراف له بالفضل. bàbá ń sọ̀rọ̀ wípé kálẹ́kọ̀ọ́ yá yìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìtumọ̀ ẹ̀ ní wípé ẹrú ni wá gbogbo ìgbà la gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa ìtìrọ́fù láwù bilfọ́dìl. ká sì máa ṣàfihànlẹ̀ àti ìdámọ̀ ọlá rẹ̀ lórí wa. wàlẹ̀ azọ́mọ́tì fìlẹ̀ àkùwẹ́l wàlẹ̀ fàáìl wàtà sọ̀rọ̀fà. ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu wa ìṣẹ́dá máa ṣe gbogbo òṣèṣì wa kọ́ máa júwe títóbi ọlọ́run nínú ọkàn wa. kama huwa ahluhu. gẹ́gẹ́ bọ́lọ́wọ́ ọba bó ṣe tọ́ sí àwọn kan wọ̀nyí. a ti gbọ́dọ̀ máa mọ́ba wa kúrò níbi gbogbo ohun tó bá jẹ́ àbùkù. وعدم الطعن في أسمائه وصفاته وأعماله. gbogbo tọ́lọ́hún bá pè lórúkọ tọ́lọ́hún jẹ́ ìròyìn tọ́lọ́hún gbà á gbọ́dọ̀ fi ẹnu àtẹ́ kàn án. قال ابن القيم رحمه الله. aṣíwájú wa ibn qayyim kọ́lọ́hún kó bá ní kẹ́ ọ̀sọ̀ báyìí wípé. والمقصود أن الأدب مع الله تبارك وتعالى هو القيام بدينه. ohun tí a gbà lérò pẹ̀lú kálẹ́kọ̀ọ́ yáàyè pẹ̀lú ọba tó dá wa òun náà ní ká máa sìn ín bọ́ba yìí ti ń fẹ́. بآدابه ظاهرا وباطنا kádẹ̀ gbé ẹ̀kọ́ yáyí ẹ̀sìn wọ̀ léyìí tó hàn tàbí èyí tó pamọ́. ولا يستقيم لأحد قط الأدب مع الله إلا بثلاثة أشياء. kò sẹ́nìkan tó lè bọ́ sọ́yà wípé ẹ̀kọ́ yáyí sọba àwọn ń bẹ lọ́dọ̀ òun àfi tá a bá bá nǹkan mẹ́ta wọ̀nyí lọ́dọ̀ rẹ̀. أولها معرفته بأسمائه وصفاته àkọ́kọ́ ẹni wípé gbogbo ẹni tí ó kóhun lẹ́kọ̀ọ́ yá yìí sọ́lọ́hun yọ́ mọ ọkọ̀ tọ́lọ́hun jẹ́ àtàwọn àròyìn tọ́lọ́hun ọba yìí gbà. fàníhà màrífàtù ìdìní ìwọ̀ṣẹ́rẹ̀. yọ́ jẹni tí ó ma òfin tọ́lọ́hun fi lélẹ̀ tọ́mẹ̀sì tó fi lélẹ̀ àtòfin ìdí rẹ̀. wọ́n máa ń yọ ṣíkú wọ́n máa yẹ kàrà. yọ́ máa tọ́ba yìí fẹ́ àti tọ́ba yìí kọ̀. ثالثها يكون نفسه مستعدة قابلة لينة متهيئة لقبول الحق ẹni tá a sọ kọ́lẹ́kọ̀ọ́ yá yìí sí ọlọ́run ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ ti dúró dáa lórí wípé yóò rọ̀ yóò sì lè gba gbogbo ohun tọ́lọ́ subhanahu wa ta'ala tó bá béèrè lọ́wọ́ ẹ̀mí. yakunu munqadan lil haqqi. ó gbọ́dọ̀ ṣe é darí lọ síbi òdodo. ilman wa amalan wa halan ní mímọ̀ ọtí sòdodo lódodo káàsì ti tẹ̀tọ́. أيها الإخوة ولو نظرنا إلى تأدب مع الله في هذا الزمان ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ń gbọ́ wa tá a bá wo ìní ẹ̀kọ́ yáyì pẹ̀lú ọlọ́run ní àsìkò tá a wà wọ̀nyí. lawajadna amran ajiban jiddan. ẹ rí i wípé ọ̀ràn ìlẹ́kọ̀ọ́ yáyì sọ́lọ̀ yìí ọ̀ràn tó yà yàn lẹ́nu gidigidi ni. wala ajab minhu an yasubba al-insan ilaahu. èyí tó lè yà ní lẹ́nu jù òun ni kárọ́mọnìyàn tí ọ̀lẹ́kọ̀ọ́ yá yìí sọ bẹ́ẹ̀ kọ́ máa yanu bú ọba tọ̀dà. kódà kò ní fi tó bẹ́ẹ̀ ẹlòmíì á máa sọ̀rọ̀ òdì sí ọ̀rọ̀ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n máa ṣe àyàkókò nàkí sí ọ̀pọ̀lọpọ̀ ohun àmì ọ̀rọ̀ ọlọ́run. kódà a máa gúnrí wọn lọ síbi ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́run bá sọ wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀ wọ́n máa yẹpẹrẹ. bẹ́ẹ̀ sì nírú àwọn tí wọ́n bá ń ṣe irú àwọn tẹ́tí wọ̀nyí wọ́n tún máa sọ lẹ́nu wọn pé mùsùlùmí làwa náà. wàhálà amúrún muhayyar. tá a bá worú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó láàyè ni. كيف يكون مسلما وهو يرد mùsùlùmí gidi tọ́jẹ́ pé tọ́lọ́hún sọ yọ́ọ́ máa sọ pé kò rí bẹ́ẹ̀. wala yu'azzimu kalama. tí ò ní ṣe títóbi fún gbólóhùn ọ̀rọ̀ ọlọ́run. wala yata'amal ma'a ahadith an-nabi sallallahu alayhi wa sallam. tí ó gbé iṣẹ́ ṣíṣe pẹ̀lú ọ̀rọ̀ ànábì jù sílẹ̀ tí ó sọ pé kò sí tọ́ka wọn. illa min muntaliqi halati aqli tá a bá fẹ́ wo orú ẹni bẹ́ẹ̀ àmọ̀ wípé n ti darí ẹ̀ òun náà ni làákàyè tó ti sọnù ma wafaqa al-aqla akhadhahu wa ma khalafahu raddahu. ohun tó ń jẹ́ ọ́ máa gbé ara lé náà ni wípé iṣẹ́ ọba bá làákàrè mu mu òun lò wọ́n tẹ̀wọ́ gbà èyí tí ọba ti bá làákàrè mu òun ju ẹlẹ̀. irúfẹ́ irú wọn lẹ́rìí tí wọ́n máa fi àbùkù tìsọ́dọ̀ ẹ̀sìn ọlọ́run wọ́n máa fi àti ètò síbi òfin ẹ̀sìn ọlọ́run kò ní fi àṣẹ ètò àti àbùkù ìsọdọ̀ ara rẹ̀. bó o wá láti sọ wípé irú ẹni yìí ìgbàgbọ́ àtẹ̀sìn ọ̀nbẹ lọ́dọ̀ ẹ̀. Tá a bá wò dáadáa, a rí wípé ìlẹ́kọ̀ọ́ yáàyè pẹ̀lú ọba tó dá wa ohun tó kéré jọjọ ni láwùjọ wa tá a wà. Pẹ̀lú wa kọ́lómìnà kọ́lé. Kódà, afẹ́ lè kó kéré ju gbogbo tí ń kéré lọ yas'alu shakhsun yasubbu nabish. lágbogbo ojoojúmọ́ tí à ń gbọ́rọ̀ tá à ń tẹ́tí lépo láà máa gbọ́ ọ̀rọ̀ àwọn ẹni tí ọ̀lẹ́kọ̀ọ́ yáyì pẹ̀lú ọlọ́run tí wọ́n máa bú àwọn òjíṣẹ́ ọlọ́run. yasubbu Allah azza wa jalla. látara èkó òjíṣẹ́ yọ padà dé sí bú ọlọ́run. yasubbu din. látara ìkójíṣẹ́ àtọlọ́run ẹ̀sìn di nǹkan yẹ̀yẹ́ lọ́dọ̀ wọn tí wọ́n máa bú. إذا نرى الحاجة إلى هذا الموضوع ما ماسة جدا. إذا كما سؤال بارور تان سؤال سكوتيو مجلسي كودكا ووتيو سباتاكيني. إلى هنا نأتي إلى نهاية هذه الحلقة. إذا نأتي بولوري تواتني. واصل الحديث عليه ان شاء الله في الحلقه القادمه بل يا لولا لوري تو با مي سيمبو اما تسواجو ọlọ́ọ̀bá ní fún àwọn onígbọ̀wé ètò yìí lẹ́sẹ̀ dáadáa. ọlọ́ọ̀bá ní fi èyí tí wọ́n ṣe yìí sínú ìwé sí olóore wọn. lọ́jọ́ tó wó àtọmọ ò lè wúlò àfẹnibá wa bá ọlọ́run pẹ̀lú ọkàn tó má. ìkànnì ọ̀rọ̀ wa náà ni pé ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba adá gbogbo ẹ̀dá.